ẹ̀sìn eh, ọba adẹ́dàáyé Allah subhanahu wa ta'ala kò dẹ̀ sí bí a ṣe fẹ́ gbọ́ yé àyàfi kí a máa ń tí ó gbọdọ kọ́kọ́ pilẹ̀ ìgbésí ayé wa kí ni tí ó sì gbọdọ kọ́kọ́ pilẹ̀ ìgbésí ayé wa tọrọ ẹ̀dá òfin wípé kọ́ máa pẹ̀lú àwọn ọkọ rẹ̀ pẹ̀lú àwọn àpèjúwe rẹ̀ pẹ̀lú àwọn ìṣesí rẹ̀ kéèyàn máa ní ọba tí ó jẹ́ wípé òun náà nìkan ni aṣòfin òun nìkan ni agbára lé ìbínú rẹ̀ lẹ́yìn a máa sá fún ìyọnu rẹ̀ ládẹ́ máa láà máa lébá ní gbogbo ìgbà. eléyìí ọpọn dandan nínú ọ̀rọ̀ ẹ̀dá nígbà tá a bá gbọ́ gbogbo eléyìí yé tọwọ àrùn ilẹ̀ nínú ọkàn wa ní rìnrìn ilẹ̀ wípé a mọ̀ wípé kò sí ọ̀nà kò sí ìgbà kan tí àgbọ́yé yìí yóò wá yẹ̀ kúrò gbogbo. lílọ sókè lílọ sódò wa tó dálé lórí ni a mọ̀ pé Allah subhanahu wa ta'ala ọ ń bẹ ó ń rí wa ọgbọ́n tá sọ ó dẹ̀ máa ń tá ro tí ìṣe tí èèyàn bá ti gbọ́ eléyìí òun ni tó ìgbàgbọ́ òun ni àkídà tó bá wá ti dàkókó sí lọ́kàn tó dé apt tó dé àdì ọkàn tí ìyẹn mímì kan ò lè mí kó ń bẹ̀ mọ́ gbàyẹn làkìlà dúró ló fi jẹ́ wípé kò sí kọ́ndíṣàn kan tí ó wà ipò kan tí ó wà ọmọ wípé kò sí ìmọ̀ ọ̀pamọ́ fún ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala. kò dẹ̀ sí ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ ó mọ̀ wípé kò sẹ̀yìn ọba adẹ́dà Allah subhanahu ọba yìí náà ni ó máa ní rẹ̀ bá ló gbogbo wà láàrin òun àti gbogbo ẹ̀dá eléyìí ni àkídà ni òfin ní jẹ́ wípé a gbọ́ pé èèyàn ṣe tẹ́lẹ̀ ọwọ́ àdì nǹkan ni eléyìí ò lè jẹ́ kó ṣẹlẹ̀ torí wípé kí ni àdìọ́kà yìí ti rinlẹ̀ ó rinlẹ̀ tó ti mọ̀ wípé ìgbà kan ò ní dé kí a wá sọ yí pé ntí òun ti di ọkàn yìí ò rí bẹ́ẹ̀ mà gbogbo gbà bó ṣe rí náà nù àyàfi tí ó bá tu ọ tí ó tu ọ yé sí i tọ́jọ́ yí pé ntó dìmú tí ò tẹ́lẹ̀ yọ wá tó ọgbọ yé láti dìmú tó bá ti jẹ́ pé eléyìí ò yanjú nínú ọ̀rọ̀ ẹ̀dá. nínú ọ̀rọ̀ nípìlẹ̀ kò sí tí ó yanjú nínú ọ̀rọ̀ rẹ̀ torí tẹ́lẹ̀ ìbá ti yanjú nínú ọ̀rọ̀ ẹ̀dá tọ́ka dúró lórí òdodo báyìí nígbà yẹn ni ara ó wà á rọ̀ fún òdodo tí a bá jẹ ara ń pọ́n kó dúró lórí òdodo tí ọkàn wá rinlẹ̀ lórí gbogbo àwọn àgbàgbọ́ yìí òfegè yóò tamrege tí òmìmí bá di pé ó mì dé ibì kan yóò fèrègè yóò sàsẹ́yìn ṣùgbọ́n tó bá yẹ pé eléyìí rìnlẹ̀ dáadáa ẹ̀dá ọmọ wípé kóun ó kú sójú ọ̀nà ọlọ́run ọba ó sàn ju fóun pé kóun ó yè nínú ìbínú rẹ̀ lọ. eléyìí àgbọ́yé ni tí ọ agbọ́dọ̀ máa lé ń gbogbo gbà eléyìí ni fiqhul aqida àgbọ́yé ntí ọkàn gbọ́dọ̀ dùn lé lórí tí ọkàn òfin ní yẹ̀ kúrò lórí òdodo torí tí ọkàn bá ti yẹ kúrò lórí òdodo ìṣesí ìsọ̀rọ̀sí àti ìròrí náà yẹ kúrò lórí òdodo ọ̀rọ̀ ẹ̀dá ó dẹ̀ dojúrú kọ́láwọn bá má dojú ọ̀rọ̀ wa rú ìdojú ọ̀rọ̀ ẹ̀dá rú ìdojúrú ọ̀rọ̀ ẹ̀dá ó ti fìtínà fìtínà ni kẹ́jẹ́ ọ̀rọ̀ ẹ̀dá ó dojúrú èèyàn ni wípé àà. òun ìṣesí rẹ̀ pẹ̀lú ọba adẹ́dà ọkọ̀ wa kò múrégé mọ́ ìṣesí rẹ̀ pẹ̀lú ara rẹ̀ kò yẹjú mọ́ kò rẹ̀ ìṣesí rẹ̀ pẹ̀lú kò múrégé mọ́ kò tẹ̀lé bí ọba adẹ́dà ma subhanahu wa bó ṣe fẹ́ tẹ́dá wa ti kó sínú àjàgà báyìí calamity orí burúkú ni jẹ́ pé ọyẹ kọ́ tẹpá mọ́ bí ó sì kú nínú rẹ̀ torí àìkú kú ewu ńlá ni fọlọ́n ọyà ewu eléyìí àti gbọ́ eléyìí gbọ́ ẹ̀sìn yìí ká fi ọba adẹ́dà ní ọba adẹ́dà ìrun pámú sẹ̀sì ojú ọ̀nà rẹ̀ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò eléyìí ni tí ìjókòó wa máa ń dálé lórí pé kí ni torí kí a má bà nígbèsè ayé wa kí ọ̀rọ̀ wa lè bà gúnrégé bí táwọn ẹni àkọ́kọ́ tí tí wọ́n jẹ́ kó ní ìlú mi àwọn lójú ọ̀nà ọlọ́run ọba tí wọ́n tẹ̀lé bí ọlọ́run ọba ṣe fi hàn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam bó ṣe gún régé tó jẹ́ wípé gbogbo bí ìjì ayé ṣe mì wọ́n tó wọ́n sọ ẹ̀sìn wọn nù àárín wọn àti ọba alẹ́dà Allah subhanahu wa ta'ala kọ́ dàrú ọlọ́run ọba ni wà àti ọba alẹ́dà rú. àárín ah, wa tí àárín wa tí ọba rẹ́dọ̀gba ti dàrú pẹ̀lú ògbó ọlọ́run ọba àárín wa síra wa náà kò ní dàrú tí ọlọ́run ọba kọ́ máa kọ́ wa máa ṣe ní gbogbo ìgbà ntí èèyàn wá fi rí àgbọ́yé eléyìí òun náà ni wíwá ìmọ̀ ọlọ́run ọba bí ó ṣe lo ilé ayé rẹ̀ Ni lílò tó fi tí ọlọ́run ọba fi ọ̀nà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi sallam tí ó fi jẹ́ wípé ọ̀rọ̀ rẹ̀ ó jà sí èbúté ayọ̀ bí táwọn ẹni síwájú tí wọ́n bá tí wọ́n tẹ̀lé ojú ọ̀nà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi sallam bó ṣe di torí rẹ̀ tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fún wọn ní ìwé ẹ̀rí wípé kárí kó tó di pé wọ́n jáde láyé kí ọlọ́run ọba ọba adẹ́dà kó fẹsẹ̀ wa ní rẹ̀ ní orí òdodo kó má yẹsẹ̀ wa kú lórí rẹ̀ náà. وجوب الطاعة من رب الأمر المسلمين بالمعروف ìpọn dandan ìtẹ̀lé àwọn olórí mùsùlùmí ní ti dáadáa. wàmí ọ̀sán àkí wàmí ọ̀sán àkí bàbá fara fọ́ọ́rẹ́ aláìsọ́nà wọ́n jẹ̀mọ́ anáhùn yàrá ọ̀nà wùdúbà tọ́ra wùdúbà tọ́ra àti wùláàtì umúri mùsùlùmí máa lam yàmùrú bìlmáàsíyà. náà abala kẹjọ tá a fẹ́ bọ́ sínú létí ràwọ̀tá kàlùwẹ̀ jíìs ó ní ìpọn dandan ìmọ̀ tẹ̀lé àwọn olórí mùsùlùmí ní ti dáadáa a ti bá délẹ̀ lórí wípé bí a ṣe mú òfin nínú ẹ̀sìn Islam lójú ọ̀nà alùsùnà ọ̀jọ̀má kìí ṣe wípé èèyàn ẹni tí ò mọ̀ òfin kò lè máa lò ẹni tí ò kò lè rí lò a gbọ́dọ̀ gbọ́ ni bá pẹ̀lú fi wá ojú ọba adẹ́dà ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àkíyàn kìí ṣe wípé. láti fi lé nǹkan nílé ayé ń bí nígbà tí a bá lò báyìí tán a tún wá máa iṣẹ́ wa kí ṣe á gbọ́ mi kọ́ má sáwò kọ́ má di wípé ìfẹ́ tún wá bàjẹ́ a wá ìmọ̀ lórí ta fẹ́ ṣe kí ni òfin ọlọ́run ọba lórí rẹ̀ bàtà àti gbọ́ báyìí tán bóò ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam bóò ló ṣe ní káṣe àwọn ẹni àkọ́kọ́ kí làgbọ́yé wọn lórí rẹ̀ gbàtà gbọ́yé báyìí tán kò sí àmórìbọ́ fún wa mọ́ àyàfi ká lò ó bí wọ́n ṣe lò ó ká lè bá ṣoríire báwọn náà ṣe ṣoríire ìgbà tá à ń bá wọn lò yìí a lò ní nítorí tọ́lọ́run ọba láti fi wọ ojú rẹ ọlọ́run ọba kìí ṣe wípé bóyá a fẹ́ kí wọ́n mọ̀ wá tàbí kí a fi lè rí dáadáa kankan bẹ̀ láyé bì dáadáa ti wípé láti fi kó ọrọ̀ jọ tàbí láti fi wá ipò tàbí kó fi jẹ́ wípé wọ́n ń pè wá wọ́n mọ̀ wá rárá à ń fi wá ojú rẹ ọlọ́run ọba tí ọba ti jẹ́ pé eléyìí ni àdìọ́ gbogbo ohun tí ó bá rí látara rẹ̀ ní ìnira láyé ń bí yọ mọ̀ pé ariwo ọjà ta ni ń bá nájà gbàtọ́ ti jẹ́ pé ni ọba tí ń bá nájà tọ́dẹ̀ mọ̀ wípé ọba adẹ́dá yìí ọwọ́ rẹ̀ ló sùn wọ́n wà kò sí lọ́wọ́ ẹnì kankan ntí ẹni ẹ̀dá bá wá sọ lórí rẹ̀ kò ní jẹ́ kí omi ní omi òun kò dẹ̀ ní jẹ́ pé kókó ìrẹ̀wẹ̀sì ọkàn bá òun torí wípé àwọn bá ń sọ máa wọn ò ní iná tí wọ́n fi sí wọn ò dẹ̀ ní àlìjánná tí wọ́n fi sí kò sí dáadáa kan tí wọ́n lè ṣe fún tí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tí ọba tí ọba ṣe kò dẹ̀ sí aburú kan tí wọ́n lè yẹ fún tí ọba adẹ́dà ọba yẹ ló fi jẹ́ wípé ojú rẹ ọba adẹ́dà Allah subhanahu wa nìkan ni wọ́n ma wá tí ọ̀rọ̀ èèyàn ọ̀bá rí báyìí kọ́ gbọ́ yé báyìí àti ṣìṣe yóò wọ́pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ látara wípé tí àwọn èèyàn bá ń sọ tí ó takun tó dúró lérí lódodo tó dẹ̀ jẹ́ pé súnà ọba alẹ́dàá ni wípé kí ọgọ̀ọ̀rọ̀ má gbọ́ yé. ولكن أكثر الناس لا يعلم. nas la ya'lamun ntí ọba adẹ́rẹ́ sọ kìí sẹ́yìn nìkan àwọn tí wọ́n mọ̀ gan wọ́n kórìíra òdodo torí pé wọ́n kórìíra òdodo yìí wọn ò ní fẹ́ tẹ̀lé kí lọ́ba adẹ́rẹ́ sọ walakinna akthara an-nas lil haqqi karihu. ọgọ́rùn ịnya òdodo ah, wọn kórìíra rẹ̀ ọgọ́rọ̀ wọn èé ṣe làákàyè wọn kàn máa ṣe nǹkan ni báwọn èèyàn ṣe ń ṣe náà là ń ṣe ń ni tí n'ime máa wò wípé ah, n tá à ṣe kí ni ó nípa ipa ni nípa tí òun ó fi jábọ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà tọ́lá jẹ́ wípé min husni islam mari tarkuhu fi ọ ní ní gbangba ọjọ́ ògbìndẹ̀ àlìkìyàmà ní ti dáadáa kò yẹra fún ọba jẹ́ pé a ele àlékún ìbínú ọlọ́run ọba ní ọ̀fà fún ọ ọba lẹ́dọ̀ Allah subhanahu wa ta'ala ó tètè yẹra fi jẹ́ pé kí ni àsìkò rẹ ọ manéjì ọ ṣọlò ní ṣíṣọlò tó jẹ́ pé lásìkò fún rẹ gbé ṣọlò ni bó ṣe kí mùsùlùmí ó àsìkò rẹ̀ mu a ṣùgbọ́n mélòó lẹni tí ń ṣe làákàyè lórí irú nǹkan báyìí wípé wíwá làwa o à nípa kankan tá a kó níbi wíwá wa ibi ìta wa o kò sí ń a lè fipá ká lè kéwú àfi ń tọ́lọ́mọ ọba bá yọ̀ǹda àsìkò tá a dẹ̀ lọ náà kò sí ntẹ́dà lè ṣe sí tọ́lọ́wọ́n bá wá ti ní kọ́ máa bọ̀ mo ń bọ̀ mo fẹ́ múra ná kò sí mbẹ́ kódà bó wà lórí ìgbẹ́ ọlọ́wọ́n mu bó wà lórí ìyàwó rẹ̀ ọlọ́wọ́n bó mu kò tí ì jẹun kò sí ntọ́kan ọlọ́wọ́n bá ń bẹ̀ wọ́n ń gbá àwọ̀ fẹ́ sínú ni kò sí ntọ́kan ọlọ́wọ́n bá ń bẹ̀ débi tójú tọ́lọ́wọ́n bá ní sí rárá àtàtìkó bá ti tó ìdá ìjà ajẹ́lóhùn la yastakhiruna sa'a wala yastaqdimu tásìkò ọba ti tó báyìí kò sí pé à ń dilé rẹ̀ tàbí gbọ́ pé à ń dínkù rárá bó bá ti dé ó ti dé náà gbogbo condition sí ìbá bẹ̀rẹ̀ ló fi jẹ́ pé gbogbo wa tí èèyàn máa ṣọ́ ni wípé n tó ń ṣe lọ́wọ́ nísìn bó o ló ṣe bá ojú rẹ ọlọ́run ọba mu sí i. but èèyàn mélòó ní ro eléyìí ní aka làákà èèyàn nílẹ̀ dórí eléyìí Allah subhanahu wa ta'ala fún pé walakinna akthara an-nas la yaqilu ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọn ṣe làákà yìí wọ́n ṣe àwọn náà bá wọn ṣe táwọn yẹn bá bẹ̀rẹ̀ sí sáré bọ̀ ní sí yẹn wọn náà fẹ́rẹ̀ gèrè kí ni ilé wọn kí ló ṣẹlẹ̀ náà rárá kò tí ẹ níwádìí látara bẹ́ẹ̀ wọ́n lè lè para wọn ọgọrọ ńgbà tí nǹkan ṣẹlẹ̀ ní tí wọ́n ní nǹkan kan ṣẹlẹ̀ ní kẹjà ọ ṣẹlẹ̀ bọmbla sàbí nǹkan àtàwọn tí wọ́n mọ̀ tí wọ́n mọ̀ nǹkan àwọn tí wọ́n kò ní tí ẹ nínú ewu jù làwọn tí wọ́n ṣe làákàyè pé ah, kí ni ń ṣẹlẹ̀ a èéfín àti bùlàbùlà náà ó dé àdúgbò wa mi táwọn èèyàn ń rí àwọn yẹn ti ń sáré kó lọ wọn ní káwọn máa kó lọ ọ̀kan nínú àwọn obìnrin ọjọ́ màyà lọ́sọ yìí pé kí ni lè wà náà pé ibi tí wọn ti ṣe tẹ́tí ń wapo àwọn máa rí i pé àwọn ó. yóò tó ìrìn kilometers káwọn tó débẹ̀ àwọn ó dẹ̀ rí òye iná lọ́ọ̀kan ṣé gbogbo àwọn tí wọ́n wà ní ìrìn kilometers ìkún wọ́n sá ń bẹ̀ so yín ti ń ṣẹlẹ̀ yìí náà ọ̀nà rẹ̀ lè jìn fa táwọn bá ń sá nísìn níbo làwọn ọmọ sá lọ pẹ̀lú ọmọ mélòó báyìí táwọn ọmọ ṣe ń dàwọn níbi káwọn gbogbo ṣàlùwàlà káwọn ọmọ yẹn náà fúlàwọn.

na káyọ̀sì kí nílé wa níbo là sá lọ kí kò sí ti bẹ kò sí kò sí lórí èèyàn wọn kàn sá àwọn náà sá nígbà àwọn kàtẹ́sì ẹ̀ sá ẹni tí ò mọ ti ṣe ga yọkàn kò ewu mùsùlùmí ewu wà báyìí mùsùlùmí máa ń jókòó kó tiẹ̀ tó bá gbọ́ yé tán bóò ló ṣe kó òun wá ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí kí ni òfin ọba adẹ́dàá Allah subhanahu ta'ala lórí tó ń wà nù rẹ̀ yìí bóò ló ń ṣe fẹ́ jọ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam lórí rẹ̀ àwọn ẹni ìsíwájú báwo ni wọ́n ṣe ṣe torí pé kí ni òun náà fẹ́ tàn rí bí wọ́n ṣe tàn rí kì ṣe kí yọkàn máa wò wá jàǹdùkú ni bá a ṣe mú òfin àti àlàyé lórí rẹ̀ àwọn èèyàn pín sí mẹ́ta àwọn àfa àwọn tí wọ́n ń wá ìmọ̀ àwọn tó jẹ́ pé kì í ṣe pé wọ́n kéwú ń táwọn àfa bá gbọ́ tí àwọn àfa bá sọ òun náà làwọn náà mú lò pín sí mẹ́ta àwọn afá wọ́n gbọ́dọ̀ ṣègbìyànjú pẹ̀lú ìpáyà ọlọ́run ọba kí wọ́n tọpinpin lórí tí wọ́n bá òfin ọlọ́run ọba kó tó di pé wọ́n sọ pé báyìí torí wípé nígbà tí wọ́n bá ti sọ pé báyìí o wọ́n ń bu ọwọ́ lu òfin nu pé ọlọ́run ọba sọ báyìí tọ́lọ́run ọba ọba sọ bẹ́ẹ̀ aburú ńlá ní ọjì bó ṣe jẹ́ pé àwọn afọ́ máa ṣe ta kàńtàntàn èyí ni pé òfin tó tó kó tó di pé kí ni wọ́n sọ pé báyìí lọ́gọ́rọ́ sọ pé ọba bílẹ̀ wa ni wá lásìkò báyìí òun ti ń ṣe ìgbìyànjú òfin lórí rẹ̀ torí kìí ṣe ń téèyàn bẹ́ ìgbẹ́kúbẹ̀ẹ́ sí. náà lẹ́yìn wọn náà làwọn. tí wọ́n ń wá mọ̀ àwọn tulabul ilm kí làwọn afa sọ lórí kí làwọn ẹ̀rí wọn ẹni tí ó rí tíra jù ọ lọ wàlá ó rí nà jù ọ lọ ọfẹ ọkọ ó rí nà jù ọ lọ ọgbọ yìí jù ọ lọ pé lọ torí pé bó bá ṣe ń wà bẹ́ẹ̀ ló ṣe máa mú lò bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ó sì máa sípayá oríire àti dáadáa fún ẹsẹ̀ ẹni tó ń gbìyànjú kí làwọn afáàsọ lórí eléyìí ó ń wá èrè wọn àwọn èrè àwọn àfáà yìí kọ́ má sọ yìí pé torí pé òun fẹ́ràn àfáà kan rárá èwo ló tẹ̀wọ̀n jù ń bẹ̀rù èwo ló dẹ̀ tẹ̀wọ̀n jù èyí tó súnmọ́ nùsọ́sù jù èyí èyí tó tẹ̀lé ẹ̀rí tí ọlọ́run ọba sọ gẹ́gẹ́ bí òjíṣẹ́ mọ́sálà sálàm ti ṣàlàyé rẹ̀ kìí ṣe pé èèyàn kàn mú láti bóòlù òjíṣẹ́ mọ́sálà sálàm ti ṣàlàyé rẹ̀ kí làgbọ́yé àwọn ẹni síwájú àkọ́kọ́ àwọn sálàfù sálẹ̀ àwọn sàbẹ̀ òjíṣẹ́ mọ́sálà sálàm wọ́n kí ni bóòlù ẹ̀ṣẹ̀ gbọ́yé. eléyìí ń padà dà tòlábìlì ẹ̀lì àwọn tí wọ́n jẹ́ igbákejì tí ìrìn tí ń bẹ lẹ́sẹ̀ wọn ojú tẹ́lifọ̀dì lọ torí wípé kí ni ńgbà bá gbọ́ gbogbo ọ̀rọ̀ àwọn àfáà bó o tó fi jẹ wípé a wà mú ọ̀rọ̀ kan láti lò ó fún àsìkò tá a wà lè ṣe kan torí yìí pé. ẹ̀rí kan ju pé ẹ̀rí tí ó wà nílẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́run ọba tó lọ. àwọn apá kẹta ọ̀nà lè rí pé wọn ò lè wá ẹ̀sìn ju pé àfa báyìí àfa súnà gbogbo tí ń bá sọ èyí máa jẹ́ kó dá lérí wípé ọlọ́run ọba sọ òjíṣẹ́ náà sàlám sọ báyìí àwọn ẹni ìsíwájú mú lò báyìí nítorí náà òun kò ní òṣùwọ̀n kò ní irinṣẹ́ láti fi tọ gbogbo àwọn pínpín àfa ẹni rẹ tó wà ládùúgbò wọn tó jẹ́ pé tàbí tó wà lórílẹ̀‐èdè wọn tó jẹ́ pé ọ̀rọ̀ tí máa sọ yìí máa mú ẹ̀rí wá lórí rẹ̀ kọ́mọ́ kọjá la kó dúró ní ààyè kẹjẹbu rẹ̀ látara pé tọ́ba kú lórí yóò rí ọba kí ni kò sì fẹ́ inú wọ́n ní ọlọ́run ọba sọ ẹ̀rí tí a fún olótẹ́lẹ̀ gbogbo nǹkan yìí wẹ̀ ọ̀dà lórí ọmọlàkejì wa nínú ẹ̀sìn mímá ṣàdúrà fún wọn mímá ṣe àmójúkúrò fún ibi tí wọ́n bá ti ṣiṣẹ́ torí wípé ẹ bá ṣe sọ síwájú òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹni tó gbìyànjú látara wípé kó fi fa òfin yọ nínú ọ̀rọ̀ ẹ̀sìn tọ́ba gúnrégé tó bá rí mú lọ́gbà lára méjì ládàá wípé gbìyànjú àti ládàá rí wípé ó rí mú tó bá ṣe ìgbìyànjú tó bá jẹ́ wípé ó mèsì rẹ̀ bákan méjì náà ni lọ́gbà ládàá gbìyànjú ṣùgbọ́n ládàá wípé kò sí yóò dùn lọ́jọ́ méjèèjì dáadáa lọ́gbà so nítorí náà ló fi jẹ́ pé àwọn tí ó jẹ́ àfa lójú ọ̀nà ọlọ́run ọba tó jẹ́ pé a rí àwọn nǹkan kan tọ́takò ń tá a rí nínú sòsò nínú tí wọ́n sọ tàbí tí wọ́n ṣe kò ní sọ jẹ́ pé látara eléyìí ká ti tẹ̀sí wọn a pé wọ́n ti di kìfèrí tàbí ká bàdá àwọn kásọ pé wọ́n ti gbèdè lé tàbí ká wá jù wọ́n ní ká wá sọ̀rọ̀ tí ò yẹ kí abalẹ́nu akẹ́kọ̀ọ́ ká wá máa sọ sí wọn torí wípé a fẹ́ gbá wọn dànù àwa fẹ́ gbapò. la ojú sánmà ó tó ẹyẹ fò láì farakara wọ́n ti bá tiwọn lọ dáadáa tí wọ́n ṣe kọ́lọ́n ọba fi san wọn lẹ́sàn-án rẹ̀ aburú tí ó tọ́ wọn jáde kọ́lọ́n ọba kó bá foríjì wọn gẹ́gẹ́ bí òfin tí ó wà lórí tọ́lọ́wọ́n ọba fi lọ́lẹ̀ lórí mùsùlùmí alladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman. ولا تجعل في قلوبنا غلة للذين آمنوا àwọn tí wọ́n wá lẹ́yìn nínú àwọn olùgbàgbọ́ òdodo nínú ìṣesí wọn òun náà ní wípé wọ́n á máa bẹ ọlọ́run ọba bá a ṣe àforíjì fún àwọn tí wọ́n ṣáájú wa nínú ìgbàgbọ́ má ní ìkórìíra lọ́kàn sí wọn bá a foríjì wọn lórí ibi tí wọ́n kú sí na kò sí báwa náà ṣe lè ṣètò àwa náà wọ́n padà wá kú síbi kan àwọn èèyàn dẹ̀ ń bọ̀ lẹ́yìn tàwa náà so bí ọ̀rọ̀ mùsùlùmí ṣe jẹ́ nì kìí ṣe wípé wádìí wípé eléyìí káwa máa fún takfir bẹ́ẹ̀ ń fún so agbọ́dọ̀ ṣọ́ra fún eléyìí. tí adúlé lórí ni kó tó di wípé èèyàn ní ìjókòó wa ní ọ̀sẹ̀ tó kọjá torí wípé chapter mi la fẹ́ bọ́ sí báàbù mi la fẹ́ bọ́ sí tó lè yẹ kó wọ́n mustaqil tá a dẹ̀ béèrè béèrè kankan ní ọ̀sẹ̀ tó kọjá náà kọ́mọ́dé pé ó ẹ̀ẹ́. èyí tí a lè sí ó tó wá ṣe ní ìjókòó ẹ̀kan ní fún ti ọ̀sẹ̀ tó ń bọ̀ kọ́mọ́ tó di wípé ń tí a kà sẹ́yìn ìbéèrè lórí rẹ ọwà kọlura wọn tá a fi ní rí yẹn jù yàní a mú àwọn ká ṣe ìdáhùn lórí àwọn ìbéèrè yẹn náà. tó di wípé àwa bọ́ sí ìdánilẹ́kọ̀ọ́ tó tẹ̀lé ìpàdàdàn wípé ẹni tí ó bá ti jẹ́ olórí a gbọ́dọ̀ tẹ̀lé ní ti dáadáa kí ni túmọ̀ títẹ̀lé olórí à ń pàápàá jùlọ ni kí ni túmọ̀ títẹ̀lé ní ti dáadáa kí ni àgbọ́yé alùsùnà lórí rẹ̀ ẹni tó bá yapa sí olórí kí ni ẹ̀ṣẹ̀ tó wà fún àti pé bó ṣe jẹ́ pé ẹni tó bá jẹ́ pé sẹ́lẹ̀sì a gbọ́dọ̀ wúrò rẹ̀ ní agbègbè àwọn eníjọkíjọ tó jẹ́ pé ìṣesí wọn ni wípé ẹ ká takò lórí. àgbà wọ́n ẹ jẹ́ káwa fi tiwa lọ́lẹ̀ tàbí ògóńgó rẹ̀ tó wá di ti bí rahab ẹ̀yìn ò ní wípé terrorism tí ọgbà alẹ̀ kan ní sí tọ́jọ́ wípé islam bí ọmọ àtàní sí islam kì í islam ò bí terrorism. terrorism ọmọ àta ọmọ àlè lọ́jẹ̀ nínú ẹ̀sìn Islam kìí dẹ̀ sí terrorism nìkan lọ́jẹ̀ ọmọ àlè sínú Islam ẹgbẹ́ máa kẹ́gbẹ́ jọ yàtọ̀ sí ẹgbẹ tí ọlọ́run ti fi rán àwọn ọlọ́run ọba tí tí ọlọ́run ọba dẹ̀ sọ pé kí anabi ibrahim alayhi salatu kọ́ ní ọkọ̀ kan ṣoṣo ẹjọ́ islam ẹgbẹ́ oríire ẹgbẹ́ ọ̀la yàtọ̀ sílẹ̀ káwa máa pín ẹgbẹ́ yẹlẹyẹlẹ nínú islam àjòjì lọ́jẹ́ sínú tọ́jẹ́ wípé ẹni lọ bá bá ha orí burúkú ni tọ́já yìí kọ́lá wọn má jẹ́ ká bá wọn ṣe gbogbo eléyìí a máa fọwọ́ wẹ́ nígbà tí a bá débi ìtẹ̀lé olórí nínú ẹ̀sìn Islam. Now, Jazakumullahu Gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹ̀wà ṣe mú sọ́jọ́ sọ̀rọ̀ àwọn questions wà pọ̀ mí but wọ́n ní pé tàbá ti ka díẹ̀ nínú ìwé so ká tó fáwọn náà nígbà láàyè láti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹnu so nǹkan bá ń ṣe ni pé tàbá ti ka mẹ́ta nínú ìwé so á fi gbàlá yìí lẹ̀ méjì ní ọ̀dọ̀ àwọn brothers then ní lọ́dọ̀ àwọn sisters then ìgbéyàwó wa padà sínú ìwé torí pé àwọn kan máa ń wọ́n ọ̀sìn tẹ̀bẹ̀rẹ̀ pẹ̀lú ẹnu wọn fẹ́ gbọ́ sínú ìwé so ó lè jẹ́ pé gbogbo wọn dáǹfààní so bóyá kí àbúrò tí wọ́n lè bá mú nọ́mbà ok àwọn méjì takùkọ dáhùn wọ́n dáhùn ọ̀pọ̀. wọ́n ní pé tí wọ́n bá pèyàn sí ah, ìkẹta mi máa ń pè ní mọ́bí nàbí so ń pé gẹ́gẹ́ bí kékèèyàn bá wọn sọ̀rọ̀ ń bẹ̀ tàbí wọ́n pèyàn gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ náà ṣe sọ ó ní special guest ṣé èèyàn lè lọ ìbéèrè méjì nínú ẹ̀kan wọ́n pèèyàn pé bí akíyàn bá yàn sọ̀rọ̀ àbí wọ́n invite ẹgbẹ́ bí special guest wọ́n ní ṣe èèyàn lè lọ. nà ètò bá máa mú maslaha wá jù ilé èèyàn tẹ̀lé àwọn tí wọ́n pèèyàn wọ́n lè jẹ́ wọn máa kí ni ipò tí mọ́lìdì kó nínú ẹ̀sìn bídíà ni àdádálẹ̀ ni wọ́n mọ̀ kódà wọ́n kà kún pé ara ẹ̀sìn ni ẹ débi pé ẹni tó bá takò wọ́n kà kún pé pé kò fẹ́ràn òjíṣẹ́ náà sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ pé àwọn ọ̀tá òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ tọ́lá àwọn tí wọ́n tí wọ́n ṣe tí wọ́n sọ dẹ́sì wọ́n wọ́n wọ́n gbé oríṣiríṣi sí àwọn èèyàn lọ́kàn débi kìí ṣe yìí nìkan wọ́n ní àwọn wàhábì wọn ni àwọn náà wọ́n pò kọ́dà tí wọ́n láwọn ń jẹ sọ́láṣí àwọn náà wọ́n pò kọ́dà tí wọ́n jẹ́ àwọn wọ́n kà wọ́n lọ rẹpẹtẹ wípé ọ̀tá òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà náà ọ̀tá tí wọ́n bá ṣe láti pìlẹ̀ náà ni wọ́n ní ń bọ̀ títí dìsì wọn fẹ́ràn rẹ̀ àtàmọ́ wọ́n mọ̀ sí máa wípé wọ́n ṣe bá dé wọn ò takò birthday ṣé ẹni tí oríṣiríṣi sọba tó bá yẹ pé lílọ bẹ̀rẹ̀ alhamdulilah yóò lè fọ́ ọ̀rọ̀ wẹ́wẹ́ tí ó fi jẹ́ wípé àwọn èèyàn gbọ́yé tí wọ́n fi mọ̀ yí pé bídé àní ó lè ọmọ kan mss group ni wọ́n láwọn ṣe mọ́lìdì wọ́n pe ọmọ àyọ̀ ó ní ó pe àkíyèsí wọn sí wípé Allah subhanahu wa wọ́n ma illa liyuta'a bi idhnillah àwọn ìrànṣẹ́ wa bí ìbá ṣe yí pé ká tẹ̀lé pẹ̀lú àṣẹ ọlọ́run ọba nǹkan kan lòdì iṣẹ́ lọ́sàn-án sọ́là mú wa kó tó ẹ̀dá wà nínú zulumat ọwa ó ń kó ẹ̀dá yọ ó mú ọwọ́ nurullah subhanahu wa ta'ala ìmọ́lẹ̀ ọlọ́run ọba lórí àgbóyè lórí bá ṣe ṣe sọ́nà ọba lórí bá ṣe lo òfin lórí bá ṣe lo gbèsè ayé lórí bá ṣe kú ó sì gbogbo àwọn àlàyé nísìn tí èèyàn bá fún wa ní oògùn tá àwọn á sọ pé a oògùn rẹ̀ ajẹ́ bí ìbẹ́ni ṣùgbọ́n tí àrùn tí oògùn máa ń bá yà tó ń bá ń dà wá láàmú sáà máa gbé oògùn sórí tébù a wà máa kí oògùn a máa sá ni àbá máa lò wọ́n ní ara wọn ní lílò ni ẹni tó bá gbé síwájú. Si tí ń bá wá ń sà tí ń bá ń kì í kí la lè pélé wọn dákẹ́ wọ́n ní kò ní ọkọ méjì ju ẹni tí nǹkan fọwọ́ bà lọ́pọlọ lọ wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn náà àwọn náà rọkọ méjì àfi báwọn náà wípé tọ̀ nísìnyí ìgbésí ayé àwọn mùsùlùmí nínú ilé wọn níbi ẹni ń ṣe lọ́kọláya wọ́n ṣe ìjẹ́ ọmọ ní àdúgbò oríṣiríṣi fún ọ tako tó jíṣẹ́ náà sàn sílà ń gbé wa kí ló fà á wọn ti sẹkùn pé á ọ̀rọ̀ lọ sọ yìí pé gbogbo ń dẹ́ ń sè bí ìgbà tí ẹ kàn pagbo tí ẹ ń fún jíṣẹ́ náà sàn sílà ń sè é ẹ ti sọ gbèsè ayé rẹ̀ di àlọ́ ìjàpá tí ó kó ọkọ̀ yẹn níbo tá a gbọ́ kó sọ̀rọ̀ rí ẹ ló ṣe náà ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí gbogbo ń tẹ́ lọ sọ yìí gbogbo ẹ̀ lé ẹ kò sí kankan tẹ́ ẹ mú ló ń bẹ̀ ẹ ti sọ́ di ìjàpá ti roko ọkọ yẹn níbo ipe kò ní làpá kankan ní gbèsè ayé àgbègbè bí tí ìjàpá ti ló ti sọ̀rọ̀ rí tàbí èrè tàbí yẹn níbo gbọ́gbọ́ ni ṣé bí kúkú tí Yorùbá kan kúkú nínú nínú ìwúrí wọn ni tó lẹ́yìn kéde òbá nìkan gbogbo ẹ̀yà máa ní wọ́n kúkú rẹ̀ ó ní ẹ lọ mọ́kà yẹn tó lọ mọ́kà nù yín ẹ rí wàhálà táwọn èèyàn ṣe tí wàhálà tí wọ́n ṣe o lẹ́yìn fi rẹ́sì ṣe tẹ́ẹ̀sì bọ́ nínú ìyá ọlọ́run ọba níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmá ilé akitiyan wo lẹ́yìn ṣe táwọn ará wájú fi rí mú nínú àwọn afárá yẹn sọ fún yín pé. kí ni tí ó ń sọ gan náà nítorí ní mọ́ọ̀lìdì ni wípé gbogbo súnà òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ká kọ́ ká lò ó láti yanjú mọ̀ṣáàkì àwọn oríṣiríṣi tí ń fèsì wa ká lè bá a fi kúrò nínú òkùnkùn tí gbogbo wa kó pé máa ṣe orin ewì lórí òjíṣẹ́ náà láti àlọ́ ẹgbẹ́ tó ọba ṣọ́ra ó tún dẹ́sẹ̀ lórí rẹ̀ torí pé kí ni omi fi náà wí ọba sọ̀hánà ọ̀tá wọ́n ní kò sí ti ọmọ. lórí nǹkan wa látara bẹ́ẹ̀ ọlọ́run paná ìmọ̀ ṣe tiẹ̀ ní agbègbè yẹn ebi pé ọgọ́rọ̀ Ah, nínú àwọn ọmọ ẹ̀yà ibẹ̀ gan ni wọ́n ti gbé ọ́ àgbọ́yé sọ̀làfíà débi pé ọlọ́run bá ràn wọ́n lọ́wọ́ tí ò bá lọ sírù ìjókòó bá mu ah, ọlọ́run lè máa amín ọlọ́run lọ́mọ tí bá ṣẹlẹ̀ sí wọn. nà ló fi jẹ́ pé mọ́sálásí lèèyàn wò àwọn tó pè é táwọn tí wọ́n fẹ́ gbúdòdò ọ̀rọ̀ ni tó jẹ́ pé wọn ò kàn ní opportunity ni àbáwọn tó jẹ́ pé kì í ṣe pé wọ́n mọ gbogbo kiri wọ́n mọ̀ ṣùgbọ́n wọ́n kàn wá pé àpèlágbájá náà wá wọ́n fẹ́ fi tiẹ̀ ṣe propaganda láti fi láti fi tajà láti fi ojú ọ̀nà wọn rinlẹ̀ so ẹni tí wọ́n pọ̀ yóò wo gbogbo eléyìí dáadáa kó tó wo gẹ́gẹ́ bí dáhìá kó tó wo èyí tí ó wúlò fún níbẹ̀. but maulid ṣíṣe gan fún ara rẹ̀ kò sí nínú ẹ̀sìn Islam kò ara ẹ̀sìn tó bá yẹ pé suna òjíṣẹ́ náà sàfà ìṣèrántí rẹ̀ ni ìrántí òjíṣẹ́ náà sàfà bàbá ti ń jí báyìí lójú oorun bóò ló ṣe ní kásì òjíṣẹ́ náà ma sallallahu alaihi wa sallam ìgbèrí rẹ̀ ní orin rẹ̀ máa ń wà pákó ni orin táwa mọ̀ níbi gbólóhùn àmọ́ ni orin lára rẹ̀ pákó lè wà ń bẹ̀ ìdí lè wà ń bẹ̀ àyàn lè wà ń bẹ̀ síwáàkì tá à ń lò ní Saudi náà lè wà ń bẹ̀ so ìgbèrí rẹ̀ ní máa wà tọ́ba ti jí báyìí yóò mú orin yóò rùn tí ọba tí ìjì tán po pé ó ṣe tẹ̀lé wò èyí ni pé ìyẹn kan tají lóru lẹ́ẹ̀kọ̀ọ̀kan á ṣe ìwọ̀n náà lọ́dẹ̀ ṣe. سبحان الله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وله على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله ọlẹ́ni kẹ́ni tó bá ṣe báyìí tó bá tọrọ kankan lọ́dọ̀ ọlọ́run ọba kó tó sùn padà ọlọ́run fún ní nǹkan wàláhì mujarrab mo fi ọlọ́run ọba búra yìí pé tested and certified ẹ bọ́rọ̀rùn ó ní tí ọba ṣe léyìí tí ọba tọrọ nǹkankan lọ́dọ̀ náà ọba tọba yẹ pé ọkàn tọrọ lọ́dọ̀ náà ọba ni pé wọ́n náà ọba dáríjì mi ọlọ́run ọba dáríjì oní tọba dìde tọba múná fúláwà ọlọ́run gbaná fúlá rẹ̀ nítorí jíṣẹ́ náà sàrà sọ́lá sọ́lá. kó dìde ìmọ̀ lóhùn kìbáyì tọ́ba rẹ̀ wọ́n yẹn tán tọ́ba yẹ pé dìde fáínálì ọ̀fẹ́ dìde. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنبهم وتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار قد خزيته وما للظالمين من عصام ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فقر لنا ذنوبنا كفر عنا السيئات وتوفنا مع الأبرار يقع títí dédé òpin Ali Imran tọ́ba wa dìde tọ́ba lọ sí toilet yóò mú omi ó nítorí wípé ibi ọ̀gẹ́gẹ́rẹ́ ń bí òun ni àṣetánì máa sùn sí nímọ̀ ló fi rí afẹ́fẹ́ ọpọlọ ni èèyàn máa ń fi wíìk kò ní lè dìde kó ní kó ṣe pápápá láti dìde lóru ṣùgbọ́n tó bá ti lọ sí toilet báyìí tó bá ti tún mi símúlẹ̀ mẹ́ta yóò bá jáde yóò ní nàṣà yóò ní okun ara àti ìmọ̀ lati láti fi ṣe tọ́lọ́wọ́n ọba lójijì náà sàn sọ́là mi ṣé ẹ rí gbogbo bó ṣe ń sọ báyìí tá à ń àwọn tiwa tó ọba ní ọwọ́ afẹ́ máa lò bẹ́ẹ̀ títí títí títí títí títí títí títí títí títí tí lè sọ̀kalẹ̀ ní nǹkan báyìí bá ṣẹlẹ̀ nǹkan báyìí láti tó bá ṣe kan lẹ torí ogún tó gbé fún umma yìí jù òun ni zikir ìrántí ọlọ́run ọba látara gbogbogbò kọ̀tà bá wà bóòlù sí ẹ̀ka sí tọ́lọ́run bá fún yẹn ní ẹ̀mí ẹ̀mí gígùn tó gùn tó àsìkò tí ànábì ní òkú lò láyé sallallahu alaihi wa sallam tó wá jẹ́ pé láti gbà àtẹ́ǹtì bí yẹn lèyìn ti ń tẹ̀lé súnà èyí téyìn wò ní rí ṣe nínú súnà òjíṣẹ́ lásán àsánà yóò pọ̀ ju etí lọ. so ká máa mú nǹkan ní ìbọ̀ yàtọ̀ sí ní tí òjíṣẹ́ lásán àsánà mú wá bí ìgbà tó yẹ pé à ń gbá ní tó ti mú wá tó ti wà establish lórí nǹkan à ń gbá dànù ni wàhálà sirak alẹ́nibí sọlá àṣọlá èyí ni pé òjíṣẹ́ náà àṣọlá kò gbọ́yé ni bó bá ti kọ́ gbọ́yé ni ìbáṣe lé náà ilé níta tó túmọ̀ sínú. ló fi ṣe pé èyàn eléyìí gan-an ni ìṣemáwó lè tẹ̀. ọba ń gbà wọ̀ níjọ wọn ní kínìjì ó ní mọ̀ fi dúpẹ́ fọlọ́wọ́ bá nítorí pé ńgbà tọ́lọ́wọ́ bá bí torí ntọ́lọ́wọ́ bá ní kí n wá sáyé ni. àwọn tí wọ́n sọ mọ́lẹ́dì mélòó nígbà rẹ̀ tí wọ́n yọmọ lẹ́sìn náà tó gbogbo ìtasúnà rẹ̀ jí wo ni tó jẹ́ pé kìí ṣe inú oṣù kan kìí ṣe ọjọ́ kan ṣoṣo gbogbo kí ni ìtọ́sọ́nà rẹ̀ níbi àṣẹ ayé lórí nǹkan tá a gbọ́dọ̀ wà tá a bá ìtọ́sọ́nà míì là ń lò tí ó dé yapa sí tiẹ̀ tó jẹ́ yín pé àgbà èèyàn lọ́wọ́ rẹ̀ ló ń túmọ̀ sí a èmi ọgbà lè lọ́wọ́ òjijì náírà sọ́nà èyí tí èmi ọgbà ló túmọ̀ sí. òfin jẹ́ pé gbogbo eléyìí láàrúkọ mọ́ra wa láàrúkọ mọ́ra wọn tí a fi lè máa àgbóyé tó yẹ lórí ìbáṣelò gbèsè ayé wa lójú ọ̀nà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ̀rọ̀ gbèsè yìí pé táwọn aṣọ fọmọkùnrin àti ọmọbìnrin táwọn máa jó káàkiri pé àwọn sọlídé nàbí nǹkan kan máa mọ̀ kéésà rẹ̀ kọ́lọ́njẹ́ àrègbò yìí. ìjọba fún ọmọ sọ yẹn. sọ̀rọ̀ ẹni tí wọ́n bẹ̀rẹ̀.